Eh, <clears throat> make you for no loss every blessed day different people dey waka enter the bar and you know say when person enter bar our own as barman where we wan run go make i run leave the bar give the person i go nowhere we dey here today i shock when this woman enter my bar i follow her speak english e no gree i follow her speak pidgin e say lie lie he say for where dem from come dem no dey speak pidgin i say yeah. i go and speak igbo he say what is that does that look like a language i can lis ten to i go and speak hausa she provoke when i follow am speak yoruba she come begin dey talk i for my mind i say oh you no even hear english no wonder i no gree speak to me since kí ló ń ló bá ní ah, eh, ah, ọmọ fálemi o mo ráyọ̀ òyìnbó ìfẹ́ gbóyìnbó kò ń sóyìnbó ni o mo wá ní tọ̀ọ̀. Ashomo Fani. uh, we get person today for the bamboo bar. And e shock me to tell una say na Ifa priestess. And also TV presenter. Only be say, uh, you know, uh, to speak pidgin go other small. Now be say she no be speaker mo. But she decide. Say throughout the days where she go stay, she wan dey speak Yoruba. The culture and the tradition of the Yoruba culture. Eh, madam the madam. Madam the madam. All white juice is your man ọwọ́ méjì lókè kí ló ń ṣẹlẹ̀ <laughs> ẹ káàárọ̀. a kú bí ojú ọjọ́ ṣe rí. àwọn wo náà ni <laughs> báwo lára yín. madam see i go dey talk to you for pidgin you go dey answer make dem take know say you understand english you go dey answer me for yoruba then i go dey interpret am make people for no loss i know say you hear pidgin. ẹ kì í ṣe pé mi gbọ́ ṣùgbọ́n tiwantiwa ẹ eh, no wàhálà no wàhálà mhm. it's tiwantiwa tiyín tiyín. Mm, tó bá jẹ́ chinese ló wà níbí báyìí eh. tẹ́ ẹ gbọ́ èdè ẹ lọ gba ògbìfọ̀ yẹn interpreter eh. tó máa sọ tó bá yẹ pé àwọn india náà ni ẹ̀yin náà ẹ jẹ́ ká gbé àṣà wa èdè wa àti ìṣe wa lárugẹ. Hmm, that is to say we should carry our culture and our pride and put it in an arugaic mm, way that is we should make it proud of it. Bene. very good yeah. Uh, make we meet you make we know who we dey talk to ẹ jẹ́ ká mẹ́ta n bá sọ because even me i don't know you in full. ṣọlá dédé onígojì agogo ìyá ṣàdé onígojì agogo ààrẹ ọmọ o ààrẹ ọmọ o alágogo ẹ̀jìlú o mo ní tíyẹntíyẹn láwọ eré lé dùgbẹ̀dùgbẹ̀ láwọ ìrọ̀nà ọmọ olówó ṣubú lọ́jà wọn ló dẹrùn gbé hmm. ọmọ òtòṣì ṣubú lọ́jà wọn ló pé eku jẹ orúkọ tèmi ni Ṣọláìdé ọmọ bíbínú Fátúngàṣe aya Ògúnlànà hmm. ìyá àṣà. just one name why i ask una how you talk all these things <laughs> na wow. àṣà wa ni. àṣà wa na our culture na our culture. Ben. but madam wetin make you decide say you wan become Ifa priestess. Hmm. ṣé ẹ mọ̀ wọ́n máa ń ní abínibí yàtọ̀ sí ability ṣé ni àbí ability ni. Uh, ni. Mm àti ah, bá ní kí n bẹ̀rẹ̀ sí ni máa sọ eh, ilé aṣú ṣùgbọ́n kí n kàn gé pépèpè mm-hmm. ilé ifá ni wọ́n ti lóyún mi ibẹ̀ náà bí mi sí. okay na ifá house dem born you put. bẹ́ẹ̀ ni mm. nǹkan tá à ń ṣe ń lé wa nìyẹn ṣùgbọ́n èmi ò tiẹ̀ wò pé bóyá mo lè jókòó ti ifá torí pé eh, mo lè sọ pé mo kàwé díẹ̀ náà. oh you are educated. Mm, díẹ̀ ṣá hmm. lẹ́yìn ìgbà tí mo kúrò ní girama eh, mo lọ sí health technology health technology. bẹ́ẹ̀ni wow. so mo ṣe àwọn tí wọ́n ń tọ́jú àwọn aláìsàn àti àwọn tó ń yẹ̀ ẹ̀jẹ̀ wò. nurse. bẹ́ẹ̀ni àti àwọn medical laboratory technician so bí ọdún márùn. you take five years take go study medical laboratory technology technician come do nurse join five years. lẹ́yìn ìgbà tí mo ṣe tán mo bẹ̀rẹ̀ iṣẹ́ lójú àlá ni mo ti rí iṣẹ́ tí mò ń ṣe mi ì tiẹ̀ mọ̀ pé máa jẹ́ Hmm. sọ̀rọ̀sọ̀rọ̀ mi ò kọ́ bí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn àwọn presenters lágbàáyé ìbò ṣètò ìkòsẹ́ni tó máa sọ pé òun ló ń kọ́ mi iṣẹ́ ọlọ́run ni ó kàn fi hàn mí lójú àlá mo rí i pé àwọn oníṣẹ̀ṣe mò ń mo gbé ní microphone lọ́wọ́ mo bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ pé báwo ló ṣe jẹ́ nǹkan báyìí báyìí báyìí bí mo ṣe wá ẹ mọ̀ téèyàn bá fẹ́ ríran ó kàn lè jẹ́ pé bí ìṣẹ́jú kan lòrùn máa gbé èèyàn lọ bó ṣe rí nìyẹn gbà tí mo dẹ̀ jí mo wá pé ọkọ mi pé nǹkan báyìí báyìí ni màrí ń sìn tó bá ní pé ah kí ni ká ṣe ilé ìwà dẹ̀rẹ̀ wọ́n ti máa ń kọ́ wa pé tó o bá sùn tó o bá sùn dáadáa tọ̀ àwọn àgbà lọ mo wá pe babaláwo kan ó wá ní iṣẹ́ ìdílé bàbá mi ni màá jókòó ti ṣùgbọ́n èyí tí mo rí yẹn ọ̀nà tọ́lọ́run fẹ́ kí n fi polongo àṣà ìṣe àti èdè Yorùbá nìyẹn. Mm. that is to say you baba kan tell you say the vision wey you see na the one wey you go take to tell people Hmm. mo tún wá lọ church torí bá ṣe jẹ́ ehm, kínní nílé wa onífá tó nígbà tí rẹrẹ mẹ́lọ̀ tó dá methodist church sílẹ̀ tó ń wá sílùú wa ẹ mọ̀ ó ṣe papọ̀ mọ́ àwọn bàbá bàbá mi tó jẹ́ pé ó mú wọn wọ church pẹ̀lú ẹ̀ náà wọ́n yìí ń ṣe ifá yẹn irú àwa yìí wọ́n mú wa lọ mo jẹ́ akọrin gbà yẹn ṣùgbọ́n bí mo yẹ jẹ́ akọrin tó tí ọdún ìṣẹ̀ǹbáyé bá ti dé ńgbà yẹn wọ́n máa kọ́ wa ní ifá gbogbo àná ti ń kọ́ bọ́n ṣe ń da ẹ̀rìndínlógún bọ́n ṣe ń da ifá láti ilẹ̀ oh. gbogbo ẹ̀ la mọ̀ ṣùgbọ́n akọrin ni mí ní chọ́ọ̀chì ńgbà yẹn mo tún wá lọ chọ́ọ̀chì nǹkan tán sọ ni pé ọ̀nà tọ́lọ́run tò mí sí nìyẹn hmm. mo wá wò pé kí ni mo lè ṣe mo dẹ̀ wá mọ ọmọkùnrin kan ládùúgbò wa tó jẹ́ pé òun jẹ́ àyàwòrán bí mo ṣe pè nìyẹn bàṣà ṣe bẹ̀rẹ̀ nìyẹn bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn LTV tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní two thousand and seven nígbà yẹn tí mo kọ́kọ́ jáde lórí amóhùnmáwòrán bọ́lá ń ṣe tòmí sọ́nà yẹn kì í ṣe pé bóyá mo kọ̀ rárá mo kàn wá wò pé tí a bá sọ pé à ń ṣe àṣà a lè máa ṣe àṣà ká ní à ń polongo àṣà ká tún máa gbé ẹ̀sìn mi wọ̀ gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ pé ilé olórìṣà láti bí mi ilé onífàlà mo dẹ̀ mọ ifá dáadáa mo mọ̀ náà torí èèyàn ń kọ́ fá hmm. kí n kúkú gbé wọ̀ bí mo ṣe gbé ifá wọn ló jẹ́ pé ètò tèmi ó yàtọ̀ sí àwọn tó kù tẹ́ bá ń wò. Hmm, madam the madam madam the madam well all the things wey you talk so wetin me i understand be say when you take start e be wan do you small thing you be start you be start work you come see am for vision Bene. say you dey interview people Bene. you come dey interview people you come go meet one baba baba come tell you say na e far you suppose do but na through that interview and presenting Bene. you take tell people say this one on our culture and our tradition mo no leave am you come go methodist church based on say you be choir before you a choir yeah. you understand before they come tell you say na the work wey you suppose do be that one i come remember say you talk say one cameraman dey your street yes wey come link you to nta um, ltv. LTV when i come take start. òun kọ́ ló mú mi lọ sí ltv mo kàn pé pé kóun jẹ́ ayàwòrán Hmm. òun ló máa ń tẹ̀lé mi kákàkiri ńgbà yẹn kó tó wá di pé mi àtọkọ mi àwa lọ a rí àwọn onígbọ̀wọ̀ sponsor so ìyẹn la fi wá lọ sanwó celtivate ká tó wá bẹ̀rẹ̀ program gbà yẹn. but but truthfully you no feel say as woman you no dey get small small hiccups from being an infar priestess. nǹkan tẹ̀mí kàn mọ̀ ni pé ọ̀nà tí ọlọ́run elédùnmarè bá ti tòyàn sí ọlọ́run hmm. máa ń wà pẹ̀lú èèyàn bí ó tiẹ̀ jẹ́ pé nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ irú bí mo ṣe ṣerun yìí tí mo lo owó ẹyọ tí mo lo ìkó idẹ yìí ìgbà yẹn tí mi tẹ̀ tí ì ní mọ́tò tí n bá jókòó sẹ́gbẹ̀ẹ́ lòmíì báyìí ṣé wọn ò máa sá ni màá máa rẹ́rìn ṣùgbọ́n ládùúgbò gan tẹ́mi gan bá múra tí n bá máa jáde mo lè lo bíi wákàtí kan tí n bá bọ́ sẹ́nu ọ̀nà màá tún padà pé ṣé wọn ni máa wò pé kí ni ṣùgbọ́n ìgbà tó yá mo wò pé ọ̀nà tọ́lọ́run tò mí sí nìyẹn nígbà tó ń wá rí i pé nǹkan tẹ́ni yìí ń ṣe tí mo bẹ̀rẹ̀ sí ní báwọn ẹlòmíín sọ̀rọ̀ tó ń wá pé kí lè tó múra báyìí àṣà wa ni nǹkan báyìí báyìí báyìí torí pé ẹ̀ nímọ̀ tó ni báyìí làṣà wa ṣe rí báyìí ló ṣe rí kì í ṣe pé bóyá wọ́n ń pààyàn kì í ṣe pé wọ́n ń ṣe nǹkan tí ò dá ń bẹ̀ òun ló wá jẹ́ pé nígbà tó yá àwọn ẹlòmíì táwọn ọmọ wọn bá ti wá fẹ́ ṣe kinní ní skul bóyá bíi àyájọ́ àṣà cultural day wọn á wá mú wọn wá tv tó wá ń rí i pé ah nǹkan yìí tiwantiwa wọ́n rí i pé kì í ṣe pé bóyá nǹkan tí ò dá ni. ó yàtọ̀ ó yàtọ̀ ó yàtọ̀ but your husband dey support you. Dada. but at what point he no reason at, one, at any point say this ah, one my wife dey do this thing so eh, eh, eh, na me i, I wan do muslim o eh, i can't be doing ifa with you o. rárá o ọkọ mi nílé tiwọn náà eh, ẹ̀sìn ọmọlẹ́yìn jésù kristi náà ń ṣe àwọn kan máa ń sọ pé ìgbàgbọ́ ṣùgbọ́n èmi máa ń sọ pé gbogbo wa ló nígbàgbọ́ nǹkan tó ní kálukú bá gbàgbọ́ nínú ẹ̀ ni èmi gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe àwọn kan gbàgbọ́ nínú pé mùsùlùmí ni wọ́n hmm. ọmọlẹ́yìn ànábì àwọn kan gbàgbọ́ pé nínú christian yẹn ọmọlẹ́yìn jésù kristi làwọn gbogbo wa ló nígbàgbọ́ àwọn ṣọ́ọ̀ṣì náà ń lọ ṣùgbọ́n gbà tí ọkọ mi máa fẹ́ mi tó lọ sọ́dọ̀ bàbá mi ńgbà yẹn ni wọ́n ti sọ fún pé tó bá máa fẹ́ mi o ní láti lọ tẹ̀fá o hmm. ní láti wọ igbó dù pé nítorí nǹkan tí akọsẹ̀jáyé mi tó ti sọ láti lè nìyẹn pé ọkọ tó bá máa fẹ́ mi bàbá mi ní bí ò bá tiẹ̀ ṣe ìgbéyàwó pẹ̀lú mi pé bóyá ká lọ sí ṣọ́ọ̀ṣì ká ṣe ìnà elaborate way ó ní láti tẹ ifá yẹn ìdí ifá lèmi àtọkọ mi ti fẹ́ra ó mọ iṣẹ́ tí mò ń ṣe ó dẹ̀ mọ ilé wa láti lẹ̀. ah ló bá tán <laughs> ló bá tán eh, for how long you don dey do this work madam iye ah, two thousand and two ni mo bẹ̀rẹ̀ ṣùgbọ́n pé mo kọ́kọ́ jáde lórí amóhùnmáwòrán yẹn television two thousand and seven LTV eight ṣùgbọ́n tá a bá sọ pé ìgbà tó jẹ́ pé mo ti ń ṣe ìṣẹ̀ṣe wọ́n lóyún mi síbẹ̀ ni wọ́n bí mi síbẹ̀ ni láti ilẹ̀ ni. you were born you were born with it you were born with it. ṣùgbọ́n pé ti TV presenting two thousand and seven ni mo jáde ní LTV. mo comot for Ifana mo enter TV presenting for your TV presenting you no dey do any other language apart from Yoruba. Yoruba nìkan ni why. Eh, ọ̀nà tọ́lọ́run tó mi sí ni pé kí n gbé àṣà ìṣe àti èdè ilẹ̀ mi ga mm-hmm. tí n bá wá sọ pé mò ń gbéga tí mo tún ń sọ èdè míì á jẹ́ wípé mi mọ nǹkan tí mò ń ṣe hmm. mo dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀ pé gbogbo wa kọ́ la ní àǹfààní láti kàwé hmm. ẹ má jẹ́ ká tanra wa tí gbogbo wa bá tiẹ̀ ní àǹfààní láti kàwé kì í ṣe gbogbo wa la ní àǹfààní láti fi ìwé jẹun ẹ jẹ́ ká wò pé bàbá tiẹ̀ kàwé ǹjẹ́ kò sí ọpọlọ lórí wa ni ọpọlọ wà bẹ́ẹ̀ ni àìmọye àwọn olówó ọlọ́lá ní nàìjíríà yìí ni ní òkè òkun ni tó jẹ́ wípé wọn ò kàwé ṣùgbọ́n nǹkan tó ń gbé ṣe nílé ayé wọ́n sì ń ròyìn ẹ̀dì sí hmm. ẹ má jẹ́ ká rí àwọn tí ò kàwé bóyá wọn ò ní àǹfààní bóyá owó ni ò sí ni ẹ má jẹ́ ká rí wọn gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé wọn ò dá láwùjọ àbí wọn ò ní nǹkan tí wọ́n lè ṣe fún àwùjọ ìdí nìyẹn tèmi ò ṣe ń sọ mo ń lọ sí òkè òkun gan láti lọ fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ tí n bá dọ̀hún yorùbá ni mo ń sọ. Eh, you dey travel out. bẹ́ẹ̀ni. Now i wan ask you because i wan know where this thing don carry you reach. ah mo ti lọ sílé ìlú dáadáa where e don carry you go because i know say some of our children these days na that thing dey vex me they no go speak yoruba for house for them they no go speak yoruba for school for them they go even come dey play for road again if im papa hear am speak yoruba e go dey vex for am. ẹ̀rí bẹ́ẹ̀ tí ò dé ẹ̀kọ́ ifá gangan sọ ó ní ohun eh, abínibí wọn kì í hùn wọn tẹni ẹlẹ́ni ló ń yá wọn lára adíá fún ìwọ̀dẹ̀rẹ̀ tí ń ṣalábàárin ẹja kò yẹ kí nǹkan ẹlòmíì kó hùn tiwa ló yẹ ká gbé lárugẹ. Hmm. tiwantiwa. this thing this thing dey touch my womb. ṣé rí nǹkan tí mo fi láìkè àwọn ẹ̀yà kan nìyẹn tí ẹ bá wo haúsá tí haúsá bá bímọ èdè wọn lọmọ wọn kọ́kọ́ ń sọ hmm. tí ẹ bá wo ìbò náà èdè wọn àwa yorùbá yìí náà àwa ni àwa ló jẹ́ pé òyìnbó òyìnbó òyìnbó òyìnbó tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ hmm. gbogbo àwọn ọmọ mi ẹ lè rí orúkọ english níbẹ̀ yorùbá ni lórúkọ gbogbo wọn yorùbá ni adé ẹ lè rí lọ́kì àbí victor ẹ gbogbo wa náà ni a gbàdúrà pé ká ní lọ́kì <laughs> ṣùgbọ́n ó ní bí a ṣe lè sọ nílẹ̀ yorùbá tá a ṣe lè sọ mm. mọ́ ní ayé àtijọ́ wọ́n máa ń sọ pé ilé là ń wò ká tó sọmọ lórúkọ ni ṣùgbọ́n láyé ah! ìsìn ìwé là ń wò hmm. àbí ká rí èèyàn kan tó jẹ́ pé ó ti ń jórúkọ yẹn àwọn ọmọdé ti wá gbàgbé pé bí táyé ṣe ṣorí kọ́ ni kẹ́hìndé hmm. ṣé ẹ mọ̀ pé láyé àtijọ́ a ní ìdílé ọba tí wọ́n bá bímọ ní ìdílé ọba adé ṣe kinní kan náà máa sọ àbí ọlá ṣe kinní kan tó bá yẹ pé ìdílé onífá ni ifá ń ṣe kinní kan tó bá yẹ pé ìdílé ọlọ́ṣun bóyá ọ̀ṣun dára ọ̀ṣun dáhùn sí ọlọ́dẹ ògún ṣe kinní kan bó ṣe ń sọ nìyẹn wọ́n tún máa ń wò pé nǹkan tó bá ṣẹlẹ̀ nígbà yẹn bóyá nígbà yẹn ńgbà tó máa bí ló jẹ́ pé ah, bóyá bàbá ẹ̀ ti ń wá àwọn ọ̀nà kan tí òòrè tó jẹ́ pé ọ̀nà yẹn wá sí ọ̀nà là ó ní bọ́n ṣe máa sọ ọmọ yẹn lórúkọ ṣùgbọ́n ń sìn ọmọ gbé mi ró hmm. ọlá ṣe kinní kan ọmọ ṣayọ̀ ọlá kù sẹ́yìn hmm, ọmọ ṣayọ̀ fún mi eh, ọmọ lànà gbogbo àwọn nǹkan báyẹn nísìn àwọn ẹlòmíì gan tán bá sọ wọn ní ògùn lànà wọn á ní wọn lọ ń yí padà jésù lànà ọmọṣọlá. wọn ní àwọn lọ àwọn lọ ifá ṣe kinní kan. àwọn ẹlòmíì kan máa tún yọ ọmọkùnrin mọ máa máa di ṣọlá jésù ṣọlá tó bá tí wọn máa yọ ṣọ wọn máa máa jẹ ńlá irọ́ náà dẹ̀ ni torí àwọn yìí náà àwọn yìí náà náà tún máa padà tí wọ́n máa wá sínú ìṣẹ̀ṣe hmm. èmi máa ń sọ kinní kan ṣe rí ẹ̀sìn kọ́ ẹ̀sìn ò ní nǹkan kan ṣe pẹ̀lú èèyàn hmm. bẹ́ẹ̀ ni ìwà inú kálukú òun ló ní ṣe kì í ṣe pé ká gbé ẹ̀sìn lórí mo gbé bíbélì mò ń lọ ṣọ́ọ̀ṣì mo gbé kìránì mò ń lọ mọ́ọ̀sì àbí mo tiẹ̀ gbé aláwo ni mí nkíní kan mò ń lọ sí lédì ìyẹn kọ́. Hmm. ìmọ̀ ọlọ́run pé kí gbogbo ẹjẹ́ kájọ mọ ọlọ́run pé lẹ́yìn ọlọ́run ẹ má jẹ́ ká tanra wa kò sí ẹni ọkàn wa ni à ń sìn bẹ́ẹ̀ ni kò sí ẹni tó tó ọlọ́run hmm. muhammadu ò tó ọlọ́run o hmm. jésù ò tó ọlọ́run bẹ́ẹ̀ ni kò sí òòṣà kan tó tó ọlọ́run mo máa ń sọ tẹ́ bá wo àwọn tó ń wo ètò mi dáadáa ẹ má jẹ́ ká máa gbé àwọn tó jẹ́ tó ń wà lábẹ́ ọlọ́run ga ju ọlọ́run lọ tí wọ́n bá ń sọ̀rọ̀ pé òrìṣà òrìṣà kí ni wọ́n ń pè ní òrìṣà òrìṣà ni ẹni hmm. òrìṣà dá. òrìṣà lẹ́ni òrìṣà dá. àwọn tó tayọjú ẹgbẹ́ wọn lọ àwọn ni òrìṣà àwọn tó jẹ́ pé irú Ọ̀rúnmìlà ń sìn gbà tó wá sáyé àwọn kan máa wà tó jẹ́ pé àwọn ìsọ̀wọ́ wọn ń gbà yẹn ṣe mọ̀ tán máa jọ jẹ́ ṣùgbọ́n òun tayọ àwọn ẹgbẹ́ ẹ̀ lọ. ẹgbẹ́ ẹ̀ lọ wọ́n wá mú. irú olókun náà àwọn kan máa wà tó máa jẹ́ sàwáwò ẹ̀ ń gbà yẹn irú bẹ́yìn ṣe wà yín sìn àwọn kan wà tẹ́jọ jẹ́ sàwáwò ṣùgbọ́n wípé ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àbí ọlọ́run ṣìnà ọ̀là kan yẹn wà tayọ wọn bóyá wá ní ipa ribiribi kan tẹ kọ́ nílùú bóyá ẹ jagun fún ìlú ẹ ṣe gbogbo ẹ kọ́lọ́ má jẹ́ kẹ́mi èèyàn bọ̀ sí wọ́n wà wò pé kí làwọn lè fi máa mọ orí ẹ̀ ó dá lọ́dọọdún ẹ jẹ́ ká máa ṣọdún fún un kó máa mọ̀ pé a mọ rírì ẹ̀ ìtumọ̀ àwọn nǹkan tá tí àwọn oníṣẹ̀ṣe gbé kalẹ̀ nìyẹn hmm. kì í ṣe pé bóyá wọ́n ń sọ pé wọ́n ń bọgi wọ́n ń bọ̀ pẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ò ní ìmọ̀ nígbà tá a bá ń sọ pé àwọn oníṣẹ̀ṣe wọ́n gbé igi lẹ̀ eh, wọ́n gbé kinní kan lẹ̀ ṣé àwọn tó jẹ́ ọmọlẹ́yìn jésù kristi ẹ lọ sí àwọn chọ́ọ̀chì kankan ṣé wọn ò lo cross ni. wọ́n lo cross ó dà kí wà ní ìyàtọ̀ cross àti èrè àti èrè àti mm, ẹ̀mú bẹ́ẹ̀ ni kí ni ìyàtọ̀ hmm. tí ẹ bá wo ó hàn jẹ́ pé ẹ sì nílànà yẹn ṣùgbọ́n pẹ̀lú àwọn tó bá wà nílànà yẹn tẹ bá rí àwọn ẹ̀dán kéékèèké mo lè fi ẹ̀dán ṣe cross pé kí n gbé sọ́rùn kí n fi ṣe eh, bóyá bíi pendant bẹ́ẹ̀ ni kí ni ìyàtọ̀ ẹ̀dán kékeré àti cross. Hmm jésù tí jésù tí àwọn ń lò kì í ṣe pé bóyá mò ń bú ẹ̀sìn o ṣùgbọ́n hmm, jésù táwọn ń sọ pé jésù àwọn jésù àwọn ta ló rí ta ló rí àwòrán jésù rí ṣebí ìtàn tí wọ́n gbọ́ ò ní wọ́n tẹ̀lé mo dẹ̀ tún máa ń sọ kinní kan tó bá yẹ pé jésù tá à ń sọ yìí àbí àwọn bóyá mọ́mọ́dù tá à ń sọ yìí tí ó bá yẹ pé ó jẹ́ ilẹ̀ wa níbí báyìí ló wà tí àwọn irúnmọlẹ̀ wa tó jẹ́ ọ̀dọ̀ àwọn funfun lọ́hùn hmm. mo sọ fún yín pé wọ́n máa condemn. wọ́n máa ti condemn jésù wọ́n máa ti gba tiwọn. bẹ́ẹ̀ ni pé kásá lè gba tiwọn. àwọn èrè wa tí wọ́n ń rà àwọn òòṣà tí wọ́n ń rà ṣé wọ́n ń sun ni. wọ́n fi lọ́n gbàgbára ni. ibẹ̀ yẹn ló wá yẹ káwa gan ti jí pé ǹjẹ́ kìí ṣe pé àwọn ẹni yìí wọ́n kó wa lẹ́rú ṣùgbọ́n ẹni tó bá mọ̀ ni. Hmm. ẹni tó bá mọ̀ ni. aláìmọ̀kan ẹ̀dá. ok ṣé ọmọ ọ̀ṣun ni ọmọ ìjẹ̀bú ni mí. ọmọ ìjẹ̀bú ìjẹ̀bú òde ìjẹ̀bú gbó àbí ìjẹ̀bú ọlọ. ìlara rẹ mọ mọ ìjẹ̀bú ifẹ̀ ni mí ìjẹ̀bú ifẹ̀ yẹn làwọn bàbá bàbá mi ti wá wọn ẹ mọ̀ láyé àtijọ́ àwọn babaláwo wọn máa ń dáfá kákàkiri ni hmm. láti ìjẹ̀bú ifẹ̀ yẹn ni àwọn tó jẹ́ bàbá bàbá wa ńgbà yẹn náà ti ní wọ́n dáfá wá sí ìlara ìlara yẹn ńgbà yẹn wọ́n ní ogún jà wọ́n gbogbo àwọn adé ìṣẹ̀ǹbáyé wọn wọ́n ní wọ́n rì mọ́lẹ̀ ńgbà yẹn wọ́n ti wá pé àwọn babaláwo ìlara mọ̀kẹ́ lóńdó ni àbí ìlara rẹ mọ ìlara rẹ mọ sẹ́mọ́ ilé-iṣan tí University wa, hmm. ìlú tó tẹ̀lé ni hmm. wọ́n wá nígbà tó wá débẹ̀ wọ́n ti pe àwọn babaláwo pé kán dáfá wọn ọmọ bíi tí gbogbo àwọn adé yẹn wà bàbá yẹn ló wá dáfá yẹn ló wá fi ifá yẹn bá wọn tù tán wá fi rí adé yẹn ìdí nìyẹn tó fi wá ń pè wá ní adéfàṣẹbíàlà. adéfà adéfàṣẹbíàlà. adéfàṣẹbíàlà. adéfàṣẹ. bíàlà ó ṣe bí àlá. bẹ́ẹ̀ni. Hmm. ẹ wá bá wa pa àwọn ó ní àwọn àwọn tí tọkàn náà àwọn párébù kan àwọn proverb ẹ mọ ó ní àwọn proverb kan tó máa ń sọ ń gbà yẹn pé gbogbo ẹ ti water down bírú ti tó bá ní ẹ má sọ òkò sínú ọjà ara lé ní ọba ọ ní tára lé bá mórí síbẹ̀ ló máa bá o tàbí pé wọ́n ti wọ́n ti bà gbogbo àwọn. gbogbo àwọn kan tá à ń sọ nìyẹn pé nítorí hmm. pé wọ́n ti sọ àṣà wa nù. Hmm. bó ṣe jẹ́ pé a ti ń dúpẹ́ ń sìn pé irú àwọn nísìn ní school wọ́n tún ti ń padà kọ́ wọn ní Yorùbá mm. díẹ̀díẹ̀ àwọn náà ti ń gbọ́ òwe díẹ̀díẹ̀ ṣùgbọ́n irú ifá yẹn gbogbo nǹkan tó yẹ kí gbogbo wa ti mọ̀ láti ilẹ̀ nìyẹn hmm. mi ì tí ì ju ọmọ bíi ọmọ ọdún mẹ́fà méje lọ tẹ́mi ti ń kefá. ah ẹ tètè yá o. torí pé wọ́n ti fi kọ́ wa ni irú àwọn ọmọ mi náà mo ní àwọn ọmọ tó jẹ́ pé mo fẹ́ bẹ̀rẹ̀ ṣé gbogbo ọmọ yín lẹ̀ ń kọ́ ní fa àbí pátápátá gbogbo wọn gbogbo wọn ni. lọ ń dafa. ẹ wọn ti gbogbo wọn ti ti bá da ilé ti máa ní kílé ilé wọn ti mọ ṣùgbọ́n wọn ti fi ṣiṣẹ́ ṣe ṣùgbọ́n gbogbo wọn ni mo ti ń kọ́ ní odù díẹ̀ díẹ̀ díẹ̀ tó yẹ pé ti bá ń pè é bóyá mo bẹ̀rẹ̀ sí ní pé odù kan sìn wọn máa sọ tẹ̀lé mi. ẹlòmíì máa ń rò bóyá ifá wọn máa fi ń ṣe ibi ni. ó náà pé nǹkan tí mo sọ lẹ́ǹkan nìyẹn. ẹlòmíì máa ń rò bóyá wọn máa fi ń ṣe o mo fẹ́ kẹ́ sọ irú iṣẹ́ wo náà ń fi ifá ṣe. Hmm, ifá ọ̀rọ̀ ni ifá Hmm. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ni ifá Ọ̀rúnmìlà dẹ̀ ni ẹni tí ó jẹ́ pé ó ń dà ń gbà yẹn ńṣe ni ifá dàbí pé mo máa ń sọ o Yorùbá gan sọ pé bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ òun ló mú babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run hmm. torí láyé àtijọ́ ọjọ́ márùn-ún márùn-ún náà máa ń dáfa torí wọ́n ti wò pé tabada falẹ́ni bẹ́ẹ̀ ni kó tó di ọjọ́ márùn-ún kan míì lè tún ti ṣẹlẹ̀ wọ́n á tún wò pé kí ló tún máa ṣẹlẹ̀ síbẹ̀ ọlọ́run ọba nìkan ló mọ nǹkan tó lè ṣẹlẹ̀ hmm. èèyàn lè dá fáǹsìn sìn sìn kó wò pé à mo fẹ́ dá fáyì mò ń lọ síbì kan kọ́ndẹ̀ dá ní à ibẹ̀ dá o kò ní sí wàhálà ṣe nǹkan báyìí kí nǹkan tó ń wá lọ yẹn kó lè tù ẹ́ lọ́wọ́ tó bá ṣe é àrípa tó ń lọ́wọ́ tí ò bá ṣe ìyẹn dẹ̀ kò sí òun àti ẹlẹ́dẹ̀ẹ́ lọ́wọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n fi fáṣe nìyẹn àbí wọ́n fẹ́ dá àkọsẹ̀jáyé ọmọ pé kán tiẹ̀ wo èèwọ̀ ọmọ kán wò pé bóyá aṣọ pupa ni ò lè lò ni bóyá aṣọ dúdú ni ò lè ẹ mọ̀ pé ọ̀pọ̀ èèwọ̀ ló jẹ́ pé ó ń ja àwọn ẹlòmíì dì sí tí wọ́n mọ̀ ọ̀pọ̀ obìnrin ló jẹ́ pé wọ́n ti lé ní ogójì ọdún tí wọ́n ti rọ́kọ fẹ́ ọ̀pọ̀ obìnrin ló jẹ́ pé wọ́n ti lé ní àádọ́ta ọdún tó jẹ́ pé wọn ò rọ́mọ bí tó dẹ̀ pé ó lè jẹ́ nítorí èèwọ̀ tó ń hmm. jẹ ẹlòmíì ó lè jẹ́ pé ọ̀pẹ òyìnbó pineapple ni ò gbọ́dọ̀ jẹ hmm. bẹ́ẹ̀ ni ẹlòmíì ó lè ó lè kàwé kó jẹ́ pé bóyá ó ní master kó wá di pé bóyá wọ́n ní àwọn ń wá àwọn kan níbi iṣẹ́ kan ìgbà kan àwo kó wá débẹ̀ kán ti rí gbogbo ah ilé ìdẹ́kàwé dáadáa o ó dáa wá fún interview ní ìjọba kó wá jẹ́ pé aṣọ pupa ni ò gbọ́dọ̀ wọ̀ lè jẹ́ aṣọ pupa yẹn ló wá wọ̀ nígbà ó bá débẹ̀ á rí i pé ẹni tí ò tí ìwé tiẹ̀ ni wọ́n wá gbà kò ní mọ̀ pé èèwọ̀ yẹn ó lè jẹ́ pé kàn lọ lọ́nà tó kàn wípé ah, ọ̀gẹ̀dẹ̀ dẹ̀rẹ̀ jẹ́ kí n jẹ́ tí ò gbọ́dọ̀ jọ̀gẹ̀dẹ̀ hmm. gbogbo hmm. àwọn nǹkan báyẹn <laughs> ọ̀rọ̀ ńlá ni wọ́n fi ń mọ̀ ṣùgbọ́n ṣé wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ ń sìn hmm. àwa kan ń ṣe o ṣùgbọ́n àwọn kan ò ṣe wọ́n bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ àwọn kan náà tó jẹ́ pé wọ́n ń wàásù fún wọn pé wọ́n gbọ́dọ̀ ṣe náà wọ́n ń wá lẹ́yìn wọ́n ń ṣe. Hmm. kò kan yé. kò kan yé bẹ́ẹ̀ ni hmm. torí pé wọ́n mọ òótọ́ ṣùgbọ́n wọ́n mọ̀ pé tí àwọn ọmọ ẹ̀yìn àwọn bá mọ òótọ́ wọn ò ní wá sọ́dọ̀ àwọn mọ́ hmm. wọ́n mọ nǹkan tó ń ṣe. ẹ ṣe máa mi ẹ ṣe ẹ ṣe ṣùgbọ́n kẹ́ tó kúrò mo fẹ́ kẹ́ bá mi sọ ní àwọn òwe kan tó yẹ pé wọ́n lè yí ẹ̀wọ̀n pé àwọn òwe kan wà tó yẹ pé wọ́n lè yí. kò tiẹ̀ sí òwe téèyàn lè yí ẹ má jẹ́ ká tanra wa. ẹ fún wa ní òwe márùn-ún ìjìnlẹ̀ ìjìnlẹ̀ tó yẹ pé tí n bá gbọ́ màá bí jíńjà. sẹ́rí mo fẹ́ fi round up. òwe mm. ìkan wà sọ pé akíni ló ń jẹ́ akíni àfinihàn ló ń jẹ́ àfinihàn ìwọ lè arábàtà tó ń kọjá lójúde ògúnmọ́lá. Hmm. wọ́n lè yí yẹn wọ́n lè yí ẹ̀sìmá níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ akíni akíni kó lè yí ẹ̀sán mi ìmọ̀ mi ẹ̀jọ́. ṣe rí àwọn òwe kéékèèké gan mm. wọn ò lè yí. Ah, ẹ mọ̀ wọ́n lè yí àwọn ìkòkò dúdú fẹ́ẹ̀ ti yí kí ni wọ́n ní ìgbín ni ẹ̀sìnmà ó lè jẹ́ pot dúdú ni. ẹ̀rọ ni. ẹ̀yin lẹ gbé pot síbẹ̀ ẹ máa rí gbé mm. pot ni. ibi tí ti wá sọ pé ọ̀gẹ̀dẹ̀ dúdú òyà bùsàn ọmọ burúkú ìyá ló pa mm. kò sí ẹni tó máa bímọ bó ṣe wù kí ọmọ yẹn kó burú tó kò lè ní kó kú. Hmm. àwọn kan máa ń ṣeré pé wọ́n lè yí ṣùgbọ́n àgbà ọ̀rọ̀ wà ń bẹ̀. àgbà ọ̀rọ̀ wà ń bẹ̀. kò sí bí ọmọ ṣe lè burú tó ẹni tó bí ò lè gbàdúrà pé kó kú lójú òun. Hmm. kàn pa gan asunkun bí ò bá sunkún lójú èèyàn tó bá wọnú ilé asunkun <laughs> kò sí òwe tán lè yí. Hmm ṣùgbọ́n pé wọ́n kàn ń ṣeré wọ́n kàn máa ń sọ pé ẹ òwe kan wọ́n yí irọ́ ni. ẹ jọ fún wa ní mi kẹtùtù mọ ẹ bẹ ṣe ń sọ yìí ń dùn mọ ẹ kò yé yín ń dùn mọ. ẹ sanwó ni. àti máa sanwó òwe. bẹ́ẹ̀ni tẹ bá kọ́ abá bàlá fẹ ṣe mọ ẹ kọ́ wa lówó ìjáde àjẹ àti máa sanwó òwe báyìí òwe òwe òwe mo ní ẹ fún mi ní ṣọ àtẹpọ òwe ni mọ́mì òwe à à lówe òwe. òwe ẹ ní sanwó òwe. òwe ṣé mọ́ mo òwe èmi ò mọ̀ o. ẹ fún wa lówe ní mòwe ẹni ẹni ẹni ẹni fún wa ní òwe ẹ fún wa lówe jọ àwọn tó máa sanwó òwe. ẹ lè sanwó òwe táyìbá ti lè sanwó òwe a jẹ́ pé mi ní sanwó nǹkan nìyẹn màá kàn bá yín fi fàtì. ẹ fún mi lówó ọtí tí mo fún yín gbà yín tẹ̀ tí mu. ọtí yín rèé o ẹ wò ẹ̀yin ará ilé. sọ <laughs> ẹni fún wa lówe báyìí ó ní àwọn oríkì kan tó máa ń kì nígbà yẹn ẹ mọ̀ mo fẹ́ fi máa tọ́ àwọn èèyàn létí ni pé gbogbo àṣà yìí tẹ́pá àti jù all this all this àwọn ọmọ ayé yìí wọn àwọn pọ̀ ó ní àwọn àṣà kan tẹ́gbẹ́ kò yẹ ká jùnù you understand because some of this culture and tradition if we throw am where we want from start. ṣé wọn tiẹ̀ ti ń sọnù ni. ọ ti ń sọnù so i wan make you dey record them say this àṣà okay. is still around. ẹ̀yin ẹ wò ń sìn mo ti sọ ti fá pé wọ́n fi ń dá àkọsẹ̀ ìjáyé wọ́n fi ń ṣẹlẹ̀ mm. ṣé ẹ mọ̀ pé nínú ifá gan àwọn ọ̀rọ̀ ìṣítí ó wà nínú ifá mm. bí àwọn christian ṣe ní bíbélì tí ó jẹ́ pé wọ́n fi máa ń ṣèyàn létí tó ń sọ pé wọ́n wàásù táwọn muslim náà ní làwa náà ní. Mm. ifá níwèé ah. ìwé mímọ́. ó wà lágbárí wa a sì tún ní náà ní àkọlẹ̀ ṣé mọ̀ pé láyé àtijọ́ àwọn bàbá wa wọn ò ní àkọlẹ̀. Hmm, orí náà kọ sí. bẹ́ẹ̀ ni òun ló jẹ́ pé ọ̀pọ̀ wọn ló jẹ́ pé wọ́n gbé nǹkan míì lọ. tí a bá dẹ̀ ń wò kò sí ọ̀rọ̀ tó wà nínú Ifá tí ò jẹ́ pé ó lọ pẹ̀lú òwe. ó dáńsìn ẹ jẹ́ kí n fi eléyìí ṣe àkàwé. Hmm. kéèyàn débì kan bóyá èèyàn ti irú bẹ́ẹ̀ eh, tí a wá ṣe lé nìyí sìn wọ́n ti ń pè mí bóyá bíi ọ̀sẹ̀ mẹ́ta oṣù kan bí mo dẹ̀ ṣe wá débi báyìí ah, ah, wọ́n ní tí a bá ń sọ̀rọ̀ ká fi ti ọlọ́run pẹ̀lú adé afálọ́bà ọkà ọmọ àròkọ fẹ́yẹ jẹ́ hmm. tá a bá ń sọ̀rọ̀ ká má fi ọlọ́run pẹ̀lú adé àdàbà ṣùṣù tó ń lọ yẹ́yìn sábà ọkà tẹ́lútẹ́lú àwọn awo ní nígbà tó lọ́dọ̀ afá wọn ní kó ṣètùtù ṣùgbọ́n kò ṣe níbẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ẹyẹ àdàbà ẹ mọ iye tó ń pè ládàbà. ẹyẹ àdàbà tí hmm. fò lókè lókè. ó wá balẹ̀ mi o ojúmọ́ ti mọ́ mo ríre o. ayé àdàbà ló bàbá kan ní àbà ẹ mọ tó ń pè lábà hot eh. ahéré ó wá yí ẹyin síbẹ̀ bàbá yẹn máa ń ṣe oko ni bó ṣe gbójú sókè ló wá rí ẹyin àdàbà ló pé ah ẹyin àdàbà ìwọ ẹyin yìí lọ́la lọ́la máa wá kó ẹ. Hmm, adìn fi jẹ́ iṣu. nígbà tó di ìrọ̀lẹ́ bó ṣe ṣe tán ó ṣe gbogbo nǹkan tó máa ṣe ó wò pé ah jẹ́ kóun lọ́lé òun dẹ̀ tí ní òun máa kó ẹyin yìí ibi tó ti mú ìjókòó tó gbélé pé kóun gòkè ó fẹ́ mú nǹkan lókè bẹ́sẹ̀ ṣe nìyẹn. ayé o. wọ́n wá kó tó wá di pé ẹsẹ̀ jiná ẹyin yẹn àdàbà ti fi pa ọmọ ó ti kó àwọn ọmọ ẹ̀ ó ti lọ èyí já sí wípé tó bá jẹ́ pé ó sọ pé ní agbára ọlọ́run ẹyin tó wà lókè yìí màá wá kó lọ́la tó bá fi tọ́ ọlọ́run pẹ̀lú ẹsẹ̀ hmm. ò nìkan a nǹkan yẹn ṣe. ó fi tara ẹ̀ sọ ni. ó fi tara ẹ̀ sọ torí ẹ̀ gbogbo nǹkan tá a bá ń ṣe ká máa fi tọ́ ọlọ́run pẹ̀lú ṣé mọ̀ pé ọ̀rọ̀ ìṣítí ni téèyàn bá pe àwọn ọmọ kéékèèké jọ gan-an tó bá fún wọn ní ọ̀rọ̀ ìṣítí yẹn ó máa wọ ọkàn wọn kì í ṣe àwọn ti bíbélì àbí tàwọn tìrẹ kùránì nìkan náà ń ṣèyàn létí o àwa náà ní ní ayé àtijọ́ kó tó di pé àwọn ìsìn yìí dé ó ní nǹkan táwa náà fi ń gbara wa níyànjú náà hmm. àbí kò sí. ó wà ó wà hmm? ó wà. ó wà ìkan nìyẹn tí n bá ní kí n máa sọ lọ ilé aṣú o. ilẹ̀ á <laughs> ó ní àwọn oríkì kan tí mo fẹ́ kí ẹ ti sọ mo ní ẹ fún wa lówẹ ẹ kọ. àmọ́ ti fún yín lówẹ bíi méjì mo dẹ̀ tún ti sọ ọ̀rọ̀ ìṣítí. ẹ ṣe ẹ ṣe ń gbà ẹ ṣe ẹ ṣe. ẹ mọ̀ pé ṣẹ́rí ẹ mọ̀ pé ṣẹ́rí àwa tá a bá wà lọ́nà Ifá hmm. àwọn kankan wà tí a ò máa ń ṣe hmm. onífá babaláwo àbí ìyá nífá ò gbọ́dọ̀ máa sọ ìtàn hmm, nínú odù Ifá láti gbọ́dọ̀ máa mú ọ̀rọ̀ mi ì lè sọ pé àlọ́ o àwọn ò lè ṣe ṣùgbọ́n a lè ṣíra létí kò dẹ̀ sí bá ṣe máa sọ̀rọ̀ tí òwe ò ní yọ ńbẹ̀. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni ẹ hmm? ṣe ẹ ṣe mà ẹ ṣe mà. ah uh, for those of una wey na no understand Yoruba sorry when you are watching this i take God beg you look for a Yoruba girlfriend mm. a Yoruba girl that is your friend. Mm or a Yoruba guy that is your friend, that is a Yoruba guy friend. Or look for a, if you have a landlord, you can borrow his wife to come and interpret for you. Or if you have any mopo, any mopo in your area, you can borrow the wife to come and interpret if she understands Yoruba. Anything will happen to you after that. Wọ́n fẹ́ lù pa. Na you <laughs> na you know. I take up back na na this one wan take comot for inside studio. Make we enter the other side of the bamboo bar. Make we go die farmer we know wetin Ifa the talk because this one why I wear red cloth today now. I no know now. Eh? maybe na yag frontier the red cloth now begin dey wear only singlet dey go house ade amama yotago <laughs> thank you very much ma god bless you ma abeg this one wey you take come today so uh, the leg wey you go take go no go break by the grace of god uh -huh. thank you for coming na woman you be ha this your white white eh. Oh, ti eh, this your white white. Oh!